ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق كتاب الله ولهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أكرا أبي أبو بيو الله أبارجكي أمي وأولي أن يسنا أما عبادات تنشي لصن لورو ọlọmọsá gbà fún wa lọ́n ló sábà bí rọ̀mùtán tá ń gbà yìí sábà bí rẹ̀ mọ́sàfi yẹ̀wá nínú inú ná ọlọmọdé àwọn náà o la kọ́mọ́ ṣẹṣẹ wa ní àṣedànù. na suratu Ali Imran onáà là ń bá lọ aya 115, hundred and fifteen òun náà la kà. ìtàbádé bẹ́ẹ̀ láti aya one hundred and fourteen tọ́lọ̀ ń sọ nípa àwọn tán bá ní imán pẹ̀lú ọlọ́run tí wọ́n sì ní imán ní pẹ̀lú àlùkìyàmà a sọ fún wa pé kò túmọ̀ pé imán méjì ni gbọ́dọ̀ ní kó tó di múmi ní o mẹ́fẹ́ fagbọ̀rọ̀ pé ní ara rẹ̀. irú ẹni bẹ́ẹ̀ tó bá rí dáadáa a máa pe àwọn èèyàn sí ẹni tó máa pè yàn sí súnà tó máa àwọn ìjókòó tí wọ́n ti ń sọ̀rọ̀ súnà kó máa wá ìfáìtì àwọn èèyàn lọ. innahu ya'muru bil ma'ruf ẹni wọn náà ń pàṣẹ dáadáa nìyẹn bí wọn bá ti lè wí àwòlé wí àmọ́ ká lọ bí wọ́n ti máa gbọ́ àyàn bá ṣèbàjẹ́ lójú ẹ̀ yóò kọ̀ fún wọn. ọlọ́run bá láwọn ẹni báyìí àwọn lẹ́ni rí o. ọlọ́run ní gbogbo tó máa ṣe inú iṣẹ́ wọn pátá kò sí tí ó ṣòfò bẹ́ẹ̀. Allahu alimum bil olúwa ní èmi mo nímọ̀ nípa àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba nínú yín. àbí ọlọ́run ọba mọ́sàsí wa ní olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba. na àyà one hundred and sixteen ní abẹ́ lónìí. الولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون ọlọ́run bá ti ròyìn fún wa àwọn tí wọ́n ní ìmánì àtàwọn iṣẹ́ tá a gbọ́dọ̀ rí lára wọn ó tún ṣàlàyé fún wa kí ni ó máa jẹ́ èrè ẹ̀san àwọn tán bá ní ìmánì tí wọ́n sì ṣiṣẹ́ tọ̀ ọ́. níyà yìí ọlọ́run fún wa fẹ́ gbé ọ́nù ilé ọ̀rọ̀ àwọn alìkàfírù àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ tọ́ba ní káfíìrì léèyàn débà tí mo sọ fúnra wa káfíìrì ò pin lérí ẹni tí ó kì í ṣe mùsùlùmí nìkan ẹlòmíì yutlaqu kalimata alikafir ila ghayri muslimin faqat ẹlòmíì ó rò pé bàbá ń pé àwọn tí èsì mùsùlùmí nìkan ni. ìtàn pè ní kófòrò bàbá ti gbọ́ yé a rí i pé ó ṣe sẹ́lòmíì kó máa pàpè mọ́ra islam wà fíhì kúfọ̀ kífúru sí wà ní ara rẹ̀ nígbà tí kúfúru bá ti wá wà lára rẹ̀ ó ti wà lára wọn iná lẹ́dínà kàfàrù kọ́dà kó máa kírun ọ̀pọ̀lọpọ̀ ní kírun lónìí jẹ́ pé kúfúru ń wọn ọ̀pọ̀lọpọ̀ lájọ́ ń gbàwẹ̀ lónìí tí ń pè rẹ̀ mùsùlùmí ó lè já láàjì ó lè já láàjà ọ̀rọ̀ lè dá kó lè já àfà kúfùrù sì ń bẹ lára wọn. so àwọn tó bá rí bẹ́ẹ̀ àwọn náà kó sí abẹ́ innal ladina kafaru. kí ló ń pè ní kúfùrù? al dídú al dídú al imani bàbá ti máa tán pé bàbá ti máa imani tí imani bá ti yé wa opposite ẹ̀ ní kúfúrú ìdàkejì ẹ̀ gbogbo ẹni tí o bá ti gbọ́ lọ́n gbọ́ kò gba màláìkà gbọ́ kò gba àwọn òjíṣẹ́ gbọ́ kò gba àwọn tírà gbọ́ kò gbọ́jú àlèkèyàmà gbọ́ kò sì gbá kádàrá gbọ́ yóò bá ti gba ẹ̀yọ̀ká gbọ́ ní gbogbo ń ta àkàkalẹ̀ yìí fàwọ́ àkàfẹ́rù tó bá nígbàgbọ́ pẹ̀lú nǹkan márùn-ún ó wá ṣiṣẹ́ pẹ̀lú ọ̀kan péré kò sọ́ di mùsùlùmí wájú ọlọ́run òun lásán fún wa níjẹ̀ta ọ̀rọ̀ Abdullahi ibn Umar ti ń sọ fáwọn arántání àwọn àwọn ṣèjàre tí sọ́mọ́ àwọn kọ̀dáríyà bíbẹ́ bá fi gbogbo ilẹ̀ yìí ilẹ̀ ayé yìí kó jẹ́ góòdù kẹwàá náà ṣùgbọ́n tó lọ́wọ́n ọba ọlọ́run tí kìíní kò ní san ilẹ̀ san rẹ̀ títí tó fi nígbàgbọ́ pẹ̀lú alikọ́dàr sòdídùl iman. àwọn nǹkan tó máa ń bẹ nínú àwọn ọ̀rọ̀ téèyàn máa ń sọ nínú àwọn àṣe téèyàn máa ń ṣe ṣẹ́pẹ́ máa ń túmọ̀ pé ẹni yóò gba nǹkan yìí gbọ́ òun lè kó òun gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ó lè kó òun gbọ́ ọlọ́run ọba gbọ́ o gbàtí kí irun kọ́rọ̀ lè múra kankan tí ó sọ lẹ́mìíràn fún àlìjẹ́nà lòun àmọ́ ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu ń ṣe àwọn àṣesí kan tí ń sọ pé kò gbọ́ ọlọ́run gbọ́ òun làwọn afáàmọ́ fi ń ṣàlàyé kúkúrú wọ́n fi máa ń ṣàlàyé tó máa ṣàlàyé tó máa sọ̀tún wọn a máa fún wa ní àwọn àpẹẹrẹ kúfúrú wọ́n pe kúfúrú kan ní kúfúrú inkar wa takdib bọ́lọ̀ bá ti ní nǹkan báyìí lórí tí wọ́n ní òrí bẹ́ẹ̀ à ń ta káfíìn kọ́lọ̀ lè síbẹ̀ ní sìn ni ọ̀ ní sọ pé tó sọ nìyí òrí bẹ́ẹ̀ kéèyàn rí Quran láti rí báyìí ṣe ń takò ti ń bẹnu Quran fa pé rèé tí ò nídìí pé yóò yéèyàn ni kìí ṣe nǹkan tó ń bóyá pé tàwílù kan lèèyàn ṣe lọ́bẹ̀ nǹkan mi wà jẹ́ pé ó wà ní Quran jẹ́ pé alòpin náà bóyá òun lè ó lè fẹ́ súnmọ́ tìmọ̀ tó gbé lọ àmọ́ tí ò rí bẹ́ẹ̀ kó wá takò ní alùpùpù hàn kẹrì irú ẹni bẹ́ẹ̀ kẹfẹ́ rí ni irú ẹ sì pọ̀ láwùjọ yìí kọ́dà èèyàn lè tako súnà nẹ́bì kò di káfíìrì torí yóò máa túmọ̀ pé kò sí kéde yìí kò gbà nẹ́bì gbọ́ náà nù. tá olúwa ní innal ladhina kafaru dájúdájú àwọn tán ya gèfé pẹ̀lú ọlọ́run ọba. olúwa ní lan tughniya anhum amwaluhum wala awladuhum minallahi shay'an. tó bá ti kàn bímọ tó tó bá ti wù káwọn ọmọ wọn kí wọ́n jẹ́ èèyàn tó tó bá ti káwọn ọmọ wọn kí wọ́n jẹ́ ẹni ọlọ́run tó kọ́dà kọ́mọ wọn jẹ́ ànábì ọlọ́run àbí òsè ẹja parí ẹ̀ síbẹ̀ òpin péyàn ń da láyé náà ni ànábì ọlọ́run ni ó lówó ó sì kí kọ́mọ wọn jẹ́ ànábì ọlọ́run ó ti tán ó ti ju gbogbo yòókù lọ wàkẹ́ farubìlà. àmọ́ bàbá ẹ̀ ó wá ya gèfè rí pẹ̀lú ta ni pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ni lan tughni anhum amwaluhum wala awladuhum minallahi shay'an sẹ́rà àwọn ọmọ wọn ni gbogbo pò tó máa wò ó ní kí wọ́n lọ́wọ́ ọlọ́run ọba wọn ò lè kọ́ díyà fún wọn láyé kìyàmà bẹ́ẹ̀ náà ni gbogbo dúkìá wọn tí wọ́n ní láyé kò lè ní ká má jìyà ọlọ́run ọba láyé kìyàmà àwọn nǹkan yìí nísìnyí làwọn máa fi ń ṣe fáàrí kọ́lọ́n gbà fáwa ọmọ ńlọ rẹkẹtẹ yìí bọ́n bá lọ rẹkẹtẹ ọba ti àgbè gbígbẹ́ lọ́lọ́run bá kò ní sàǹfààní fún ọ lọ́lọ́run fi fún wa láwọn àpẹẹrẹ tó ga jù nínú alukuhan nínú hadith nínú àwọn ulul azmi minar rusul àwọn tí wọ́n ga jù náà wọn nàbí ọlọ́run bàbá ń kà wọ́n àkà nàbí yulahi. Ibrahim aka Ibrahim nínú àwọn tí wọ́n ní kúrọ́dọ̀ lọ́wọ́ bá ní. Ànábì sọ bẹ́ẹ̀ Ànábì inna Allaha ittakhadha Ibrahim khalila lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá ti Ànábì Ibrahim lánàbí ọlọ́run tán ó tún wá sí ní khalil khalil ni ayò ọlọ́run tán ipò kan ní táwọn tálóbí ò ní anabi ibrahim àti anabi nìkan ni wọ́n nípò ìrọ̀lọ́ ọlọ́run ọba. anabi sọ bóbi inna Allah ittakhadani wa ibrahim khalila ẹ wá wo anabi ibrahim gbogbo kò tó wà wọn a máa ń anabi oníba ọpọlọpọ anabi ọlọ́run ló jáde lára ẹ̀ látìgbà tí anabi ibrahim ti jẹ́ anabi ọlọ́run tó fi di orí anabi muhammad àwọn àrọ́mọdé rẹ̀ níjà anabi ọlọ́run. tábà ka àwọn ọmọ ní sọ̀rọ̀ ìlú lọ àwọn àrọ́mọdọ́mọ ni bàbá ka Ismaila àtàlẹ́bí gbẹ̀yìn ni ṣe pé ó bàbá ti gbé nìyí bẹ́ẹ̀ bó ṣe nípò lọ́dọ̀ Ọlọ́run tó kò fún bàbá lálẹ́ ìyá Ọlọ́run. Ọlọ́run bá bá Ibrahim sọ̀rọ̀ ó ó ní ìwọ Ibrahim yìí ní dojú tó lálẹ́ kìámà ọlọ́run ti promise ẹ̀ láyé ìwọ Ibrahim yìí ní dojú tí ọ. ó wá dijú àlè kìámà ó wà ní Bukhari bẹ́ẹ̀. anabiwa Ibrahim aleyhi salatu wa salam bàbá rẹ̀ wá fẹ́ wọ́n náà. bàbá rí pé iná ń gbóhùn lọ yìí ó wá pe Ibrahim pé à ah, Ibrahim wá sánú mi o ó gbà tí mo pè yín tẹ̀ dá mi lóhùn ní ìjì ọ nísìn ẹ̀rí ah, Yorùbá ọlọ́mọ ń ṣe aládùn mọ́tọ́ ó ti mọ́tọ́ bá ṣe kókò wúlò mọ́. ó wá ọlọ́run á bẹ àníbà Ibrahim àníbà Ibrahim bẹ ọlọ́run pé wọ́n lọ́n síbọ̀ tí bá mi ṣàdéhùn pé ọ̀ ní dójú tì mí ìdójútì wo ló wá tó báyìí lónìí lónìí kí wọ́n amúlẹ̀ báyìí kí wọ́n wọlé lọ èmi ò tó rí ìdójútì tó tó bá mọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni bọ́bọ́ sàdéhùn èmi náà mo tún sàdéhùn pé bẹ́ẹ̀ bá jẹ́ gèbèrè ìní foríjì láéláé èyí wò sí yípadà ìpinnu ńláńlá ni. kámi àbá rẹ̀ ń ṣèbàjẹ́ kó sí kúkú níṣẹ́ ni tó kó sáà nǹkan mi alẹ́ sàánù rẹ̀ lérí ẹ̀ àbí tó kó sí ilágbá. àmọ́ ń tá sí ni wọ́n Ibrahim ó ní kó wo ìjíṣẹ́ rẹ̀ rẹ̀ bàbá rẹ̀ ọlọ́run á sọ bàbá rẹ̀ di ẹranko ó sọ bàbá rẹ̀ di ẹranko ẹranko yìí náà wá mú náà sọ sínú náà níbi jẹ́ pé wọ́n sọ bàbá Ibrahim sínú náà wọ́n sọ ẹranko yẹn lónú náà lójú rẹ̀ kì í ṣe àwòrán bàbá rẹ̀ wọ́n ta <laughs> náà jù sínú náà bàbá yẹn náà jù sínú náà bó ṣe lágbàá tó nù ẹ wà nígbà Muhammad sallallahu alaihi wasallam náà tán nípò lọ́dọ̀ ọlọ́run ọba ni. ànábì gbá àyè pé ìwọ ọlọ́run fún mi láyè kí n lọ tọrọ àforíjì fáwọn òbí mi. fún mi ní àyè kí n lọ tọrọ àforíjì fún wọn ọlọ́run lè fún ọ láyè ó wá ní fún mi láàyè kí lọ bẹ̀ wọ́n wò kí lọ ṣe títí ti sàárè wọn ọlọ́run á fún láǹfààní kó lọ bẹ sàárè wọn wò àmọ́ ọlọ́run ọba ò fún láǹfààní kó tó àforíjì fún un nítorí pé ọlọ́run bá ti ṣe léèwọ̀ fún wa ká máa tó àforíjì ní gègèrè fẹ́ẹ́ bá kú gègèrè àgbọ̀rọ̀ síbẹ̀ bí gègèrè bá kú bá jẹ́ àbá rẹ̀ ọgbọ́n ọlọ́run foríjì ọgbọ́n sọ bẹ́ẹ̀ ó ti dẹ́ṣẹ̀ àdínàmọ́ lélẹ́yìí o sọlọ́run ọba ò bá eré débi ọ̀rọ̀ àmúwálùhùn wàlá àwòládùhùn mínà lọ iṣẹ́ ìhàn ẹ̀wọ̀n kan péyàn ní fóònù alẹ́ muhammadu kọ́dẹ̀ nìkan arákùnrin kan wá bá ní muhammad pé wà nábì àyìnà àbí wà ummi ó ní wà nábì níbo ni bàbá mi wà ó béèrè báwọn. Ah, àní bàbá rẹ bàbá rẹ fi náà anabi nìkan ló wíbẹ̀ o pẹ́ẹ́ báyà ń bẹnu náà o anabi nìkan ló wíbẹ̀ o ààrẹ lómi lónìí bàbá rẹ̀ kú lérí súfì wọ́n wá pè é wọ́n lọ ní bàbá rẹ̀ wọ̀ náà inú wọn wọ̀ náà o inú wọn wọ̀ náà o mo ní wọ́n ń bẹnu náà báyìí ni jàbátánù ọlọ́mọ fún ọlọ́mọ òsì ó ní wọ́n ń bẹnu náà ẹ dákun sínú ti wà. <laughs> káàsà ló pé aya tọ́ọ̀gì dé káàsì fi tọ́ọ̀gì hàn òun lè mìíràn yìí sí. ẹnìyẹn ló bẹ̀rẹ̀ ní abúlé fi náà wọn náà bá rẹ̀ akùnrin wa pẹ́yìn dà lẹ́nu tínú rẹ̀ bàjẹ́. òun ló fi jẹ́ pé ẹ ti máa ń pè yín sẹ́sìn láyé ẹ wá ṣe léyìí wọ́n ń pè á sí rere ni o tába ń ṣe nǹkan tí ó da tába ẹ sílẹ̀ ọlọ́run nìkan bí ó da ìfẹ́ ni o. nítorí wájú yálè kìámà kọ́dà bá ajọ́ ọmọ rẹ tá a ṣe gbogbo ẹ̀ bàbá aládìjẹ́ náà tó ga jù bá náà lọ a lè rọ́ lọ́wọ́. ànábi wa fún arákùnrin létí gbàtí rẹ̀ bàjẹ́ ó ní kí ni bọ̀nú jẹ́ wa à wọ́n jẹ́ bọ̀nú jẹ́ ìwọ nìkan kọ́ ànábi ni àbí ìwà wú mí fi bí àwọn òbí tiẹ̀ ṣe wá nínú làwọn òbí tèmi méjì náà wà nínú ilé làwọn yẹn fẹ́ gbọ́ faraya abáníyà anabi ibrahim bẹnu náà ẹ̀ níjà yín yín anabi ibrahim tó wẹ́sẹ̀ anabi ọlọ́run ni àwa la anabi muhammad náà ìyá tiẹ̀ náà bẹnu náà ìbọn ló wí bẹ́ẹ̀ wàlẹ̀ hadith ó wà ní muslim tó bó wẹ́sẹ̀ mùsùlùmí mọ́tàn káfíràn àmẹ́jì kúkú bèrè ni tọ́lọ́hún sì gbé wọn dìde ń gbèdè rí ọlọ́hún ò ṣeré àwọn ọmọ àwọn olè lọ́wọ́ anábì tí wọ́n ń sọ àwọn fámìlì rẹ̀ tí wọ́n gba ìsìlámù lọ́wọ́ rẹ̀ anábì ń sọ fún wọn sọ́kọ́ àwọn fámìlì anábì àwọn kan bẹ́ẹ̀ tán yàtọ̀ ara wọn bí àwọn abúlé àbí àwọn abújálì anábì wa pe àwọn fámìlì rẹ̀ tí wọ́n gba ìsìlámù lọ́wọ́ rẹ̀ kọ́dà rẹ̀ tó lukú nù wọn. ó ní yá Abbas ama nabi sallallahu alayhi wa sallam mo pe wọ abbas tọjọ ń ku èmi muhammad dọlọ lówó ntọ́lọ́wà ni ẹ̀sí ẹ̀sí dára bá la agni anka mina Allahi shay'an bàbá ìyìn lè rọ̀ yín lọ́rọ̀ ara wájú ọlọ́run bá lálẹ́ kìí àmọ́ kọ́lọ́wọ́ bí àjẹyìn o bí alọ́mọ́gbẹ́jọ́ sìdí yẹn labúlábí jó gbà ìbísàgbà ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe dáadáa la aghna anka minallahi shay'a anábì ń sọ fún ọkùnrin báwọn. ó pe ọkùnrin rẹ̀ náà tó jóbìnrin àǹtí rẹ̀ ó tún pe Fatima ya Fatima bínta Muhammad wọ Fatima wọn mi náà dọ́lọ̀ ń lò ó bó ti yẹ kọ́ ṣe tó bá dárí kìyàmá ẹ̀ ní rọ́rọ́rọ́ níbi ìyá ọlọ́run ọba. àwọn tábà kan jẹyàn láyé nù tí wọ́n jẹ́ ní ọlọ́run ẹni báyìí nìsín káàláwà mo sọ́jú ní afẹ́ràn àmọ́ ń tanra wa láwùjọ yìí ní ìbá kí kùránì tó bá ti parí kùránì tó bá ti ṣe wòlímọ̀ kìí ṣe tó bá parí kùránì nìkan tó tún ṣe wòlímọ̀ táwọn ní kẹsẹ̀ wòlímọ̀ kùránì táwọn ní kẹsẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wọ́n bá ti jálè kìyàmà torí pé sisi àyà yíṣu sisi oní Qur'an yóò wá mú yẹn sisi nílé ìyá èèyàn sisi nílé bàbá ká ní bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Saudi Arabia ni wà lè jẹun náà àbí àwọn tó ké wọn tó ha ká gbogbo ọdún fẹ́ẹ́ kí Qur'an tán bẹ́ẹ̀ kọ́dà wọn tó máa gbára lù mí ọlọ́run ọjà gbẹ tán o ìwọ́tọ̀ ké Qur'an gangan fún ààrẹ hujjatulaki aw alayki ànábì ní wọ́n tọ́ ké kuraani gẹ́gẹ́ fún ààrẹ tọ́ ké kuraani bákan méjì ni fún wọn gan nínú hujjatul laki kó jẹ́rìí jẹ́mi ìjó fún ọ ẹ̀rí jẹ́mi ìṣó fún ọ lálẹ́ kìyàmà kí kuraani jẹ́rìí àwọn eléyìí àwọn eléyìí wọ́n ké wa wọ́n sì lò wá. àwọn àlejò àbí kí kuraani jẹ́rìí ọ lé lálẹ́ kìyàmà tí wọ́n tán wọ́n ti yanjú ara rẹ̀ sí lọ́wọ́ àwọn ti kọ́ ẹnìkan lé àbá ilé ìyá ilé àbá kọ́ ilé ìyá kọ́ ilé àná ni irekere ni o ó jọ fíìmù létí o tíátà ni o iná lẹ́dínà káfàrú gbogbo ẹ̀ bá ya gèfèrí pẹ̀lú ọlọ́run ọba tó àfilẹ̀ kún gèfèrí ọlọ́run wa ni lantogniya anihun amwaluhum tán bá ní sẹsẹsẹ rẹ owó kò lè kọ́ dípọ̀ ká jìyà ọlọ́run ọba wala auladuhum minallahi shay'an bẹ́ẹ̀ làwọn ọmọ wọn náà bọ́ọ̀lù kí a máa ṣe nínú ọjọ́ alkiyama yawma la yanfa'u malun wala banun ayé yìí lọ́mọ ti sàǹfààní òun la fi ń sọ fún yín ayé ló ti sàǹfààní ẹni tó jèrè ẹni tó lè jèrè ọmọ òun lẹ tó kọ́mọ lẹ́sìn tó náà ti ṣẹ̀sìn òbí mi bẹ́ ń sera rẹ̀ ó ju ọmọ rẹ̀ lè kó máa ṣe súnà àfà ayọ̀dá ọmọ yìí kó máa ṣe súnà ìwọ wọn kọ́ ìwọ́n fẹ́ ya fìyàwó náà ìwọ́n ló ṣe ni ẹ̀sà ti káwọn ọmọ ṣe lọ ẹ̀rù pọ́lọ̀ ọmọ ti ń ṣe ni gbogbo ló jẹ́ gbogbo ló ní kẹjọ sí àtiwọ́ náà kí ni wọ́n rẹ́ dà wọ́n ti àbóbu súnà bí tọ́ba sọ́ra ó lè di kúfù mọ́ lọ́wọ́ wọ́n ti àbóbu súnà ewu ńláńlá ni o ẹ ẹ ti lè gbà káwọn ọmọ yín nìkan yá owó rè ẹyin káwọn ọmọ yín nìkan yá owó rè ẹ̀yin gan lẹ́kọ̀ọ́ tí wọ́n sẹ́yìn pé wọ́n ń kílẹ̀ máa fi owó ẹ̀yìn owó. ó wá tàrí kíámà ẹ wá ti àwọn ọmọ síwájú àfa àwọn ọmọ ìyá ìwọ̀n dákàmọ́ ti sún náà ẹ pa dààmú wọn mọ́ ọ dààmú wọn mọ́ kéde wá lè kárí ilé yín. ìwọ náà ṣe o torí ọlọ́ni láwọn tó gbìnìyà àárín hóm àmúwálò hóm wàlà àwùládò hóm mí wala taziru waziratun wizra ukhra. ẹ̀sìn ẹ̀ ẹ̀ ẹ̀ bóyá àwọn ẹgbẹ́ láti tún tàbí tuntun àwọn bí àwọn gègé nígbà yẹn náà. ẹ iṣẹ́ ọ iṣẹ́ iṣẹ́ nìkan n ò ní gbé bẹ́ẹ̀ lè kálá lè kíyàmà ẹ ẹ̀ bá lè kíyàmà sí rí bá bá lè kíyàmà sí rí bí bàbá tó bá pé ọlọ́run fẹ́ lo percentage bá ti máa ń lo láyé yìí kí má kí gbogbo ládàá ọmọ kó jẹ́ ninety nine point nine percent kí ló dúkùmọ̀ ninety nine point nine percent ká ní gbogbo ṣètò ọmọ nínú ọsìn ọrùn ọrùn owó lélẹ́yìn láyé torí lómi ọrùn owó lọ́mọlé ni kò náà òbí tí máa ń kọ́mọ ẹ̀ láyé nìkan bí oníṣe láyé bí oníṣe bí oníṣe ní jìyà láyé nìkan tó ọ̀pọ̀ lẹ́sìn ọ̀run owó ni owó ọ̀run lélẹ́rí ni ọ̀run ni kò sàǹfààní fún. tọ́mọ̀ ìbá ní nine point nine ládàá lónìí bẹ́ẹ̀ bá sì ní forty náà yóò wà lè jẹ́ náà òun ti wá ní nine point nine ninety nine point ten sọjà ó ti ní ninety nine pé one ló kù tó fi mú ọ̀rẹ́ ìtàn yẹn kò tó tó one point tán máa sí yọjà ti sí ẹ máa sí lára yín. <laughs> ẹ máa sílé ẹ sáà tí mo ti fẹ́ sọ èmi fà mí fẹ́ yáde mbẹ́. bàbá ọmọ bàbá bàbá wa rè é tó náwó lọ́mọ ẹni tó ṣe gbogbo ẹ̀ tó ṣe wàhálà tó ṣe kínní ọmọ yìí sì parí wàhálà ọkùnrin ṣe wòlímọ̀ fún àbí òtún sá. bàbá wa ní thirty nine point nine thirty nine point nine tó wọ́n pàṣẹ. lọ́kọ̀ kẹbìrọ̀ yawma yafiru al-mar'u min akhihi tó ti bẹ́ẹ̀ ọmọ mọ̀dọ́ ìjàmbá rẹ̀ ni. kùkùn àánú débi iṣẹ́ àlìkìyàmà just one point one point lásán kọ̀wé bá ń mú un bẹ́ẹ̀ o bí zero point lẹ́sì pé náà ni kò ní kọ́ ọmọ máa ń rí àdìgẹ́ náà ńlá un náà kò lè kò lè rọ́jú bàbá rẹ̀ kò ní fún kálukú máa sá fúnra wọn láyé la ilaha illallah ọmọ tá a náwó lélẹ́rí àmọ́ tó fóun sin lọ́n láyé wo sin lọ́n tọkùn kó tó ọ̀nà ní ti oníṣẹ́ mọ̀mọ́ nù àbíkú ọ̀nà òsìn lọ́n fúnra ẹ̀ àwọn gba náà wọ́n ti síwájú kó máa ti súnà sábàáyọ̀ làwọn ń kọ́ kò ní ọlọ́ọ̀ni ẹ̀ máa sá fúnra yín lálẹ́ ni bí gbàgbọ́n wa béèrè pé kí ló dé lèkó lè múrí ìyàwó mọ́ ìdí ṣàánú yóò gùn nìyẹn tí kálukú ti tó. ṣe rí àyà yìí ní ti ń sọ fún wa ni pé kéré derí ẹ̀ mú. bó ti jẹ́ pé ọmọ ò lè ṣàǹfààní fún ọ lálùkì àmọ́ kọ́ mọ́ wọ̀nà òbí ló lè ṣe o òbí ò lè ṣe o ìwọ ti gbàgbọ́ yesu náà àwọn obìnrin aláwọ̀ fẹ́ kó wọ́n sí ìkànnì ọmọ o ìkúkú láti kalẹ̀ yìí tó kàn mẹ́ iná rí àlìjẹ́nà rí. òbí mi ní àyà òbí kan ló sọ fún wa ńjọ́ kan wà tọ́mọ tó dùn orí kó mọ́ jáàbù mọ́ a lọ bá ń lé pa ẹ má dààmú ara yín ìfẹ́kẹ́ sọ̀rọ̀ bó ti mọ́ tẹ́ ẹ bá wá kò nílò jáàbù yìí tó bá ti jáàlì kìámà àwọn sọ fọlọ́ ó fi ọlọ́run búra èmi àti ìyá rẹ̀ pé àwa la ní kó máa lò afẹ́ mọ́ lọ àwa la ní kó máa lò àwọn kí ló ń pè àwọn tẹ́ ń pè ní my lord my lord sẹ́lẹ̀ yìí báwọn nínú kíráàmù òfin nàìjíríà kíráàmù ni kọ́mọ́ jalè ọmọ wa jalè ẹ wá lọ sí kóòtù ẹ wá ní o oh lord náà àwa la ní kọ́mọ́ yóò jalè o kí ló ń pè é sẹ́lẹ̀ yìí náà ọ̀yà ẹ̀fà bá náà wọlé wọn ò ní torí ẹ̀fọ́ wọn lẹ̀ wọn ò ní torí ẹ̀fọ́ wọn lẹ̀ àdálù alàlẹ́ kẹ́rì kẹfà ẹni bẹ́ẹ̀ náà ni akitì náà lónà bẹ́ẹ̀ bá lẹ́yìn lẹ́ni kó bọ́ agbákòyà lẹ́jẹ̀ ẹ ní bọ́m̀bì ya òun ló sì ní bọ́m̀bẹ́ tó bọ́ọ̀lù ẹnì kó máa ń sẹ́sìn tẹ́lá ní kí ni ó dá lóhùn tó bá náà ní kí á máa ti ká ẹ má sì wá gbọ́ o túrú wọn la bá wáyé dáadáa táyé tọ́lọ̀ ni a ṣe fún wọn a mà ṣe àmọ́ tán bá ní àgbọ́dọ̀ lọ skul alimọ́ lọ o tán bá ní ọ̀gbọ́dọ̀ lọ́bì kan alimọ́ lọ o àmọ́ tán bá lọ gbọ́dọ̀ ṣe tọ́lọ́ wọ́n dá wọn ló ń bẹ́ o tó bá dálé kìámà ọlọ́run tún pé ni o kálukú gba tiẹ̀ ni o sábàbí lọ́kàn gbọ̀dọ̀ wáyé wọn ò ní agbára débẹ̀ òun ni ọlọ́run fún wọn débẹ̀ ó ní tọ́lọ́run bá fún wọn lágbára ma kọ́dọ̀ ọlọ́run fún wọn lágbára pé tọ́ba ní ọkọ ìyàwó rẹ̀ kọ́ àmọ́ tọ́ba ní ọkọ ìyàwó náà ó gbọ́ ọ̀jẹ́ pé lérí kí náà ní ọkọ lérí o bóyá pé ìyàwó rẹ̀ òkúnlẹ̀ ni o mọ́tà wọn lómi léyìn o ẹ̀fọ́ tọ́lọ́run náà léyìn o náà mo kàn so léyìí kálẹ̀ mọ̀ pọ́nlọ́ ọba fún wa àwọn òbí ó gbé ó gbé ọlá fún wa ó ní atẹríba fún wa ó ní adá wọn lóhùn wọ́n bí wá wọn wákọ̀dọ̀ rọ́bùkà àlàtà àbùdú ìlàhíyà gbogbo bí tọ́lọ̀ ń bá ti sọ fún ọ̀rọ̀ àrùn kòránì pé èmi nìkan ni ẹ máa sìn gbogbo tọ́lọ̀ bá ti ń sọ ẹ mọ́ tọ́lọ̀ fi ń tẹ̀lé gbogbo tọ́lọ̀ bá ti sọ pé èmi ni ẹ máa sìn èmi ni ẹ máa sìn tí ó tẹ̀lé ni pé àwọn obìnrin náà ń kọ́ ẹ̀sìn dára sí wọn. wọ́n bí wá lè dé ní ẹ̀sìn kódà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí ń sàlàyé dáadáa sóbì ànábì ní gbogbo dáadáa táwọn obìnrin ṣe fún yín èmi ò rí tẹ́lẹ̀ ṣe tó lè jẹ́sán tó lè wá jẹ́ dèdè dáadáa tán ṣe fún yín bí wọ́n bá ti jọmọ dáadáa yóò fẹ́ kó òun sẹ̀fún fún bílẹ̀ lẹ́sàn. ànábì náà àfi nǹkan yọ̀ kan nìyẹn lè ṣe tí wọ́n bá ṣe nǹkan yẹn yóò ṣe dédé dáadáa tó tán ṣe fún ọ ẹ̀sán tó yẹ kó sọ subhanallah bẹ́ẹ̀ bá ra mọ́tò one million fáwọn òbí yàn sótò àbí òtò jẹ̀mọ́ kí n yẹ kòtò mọ́tò one million èló wọn ná wọn ní kòtò àbí ẹ wàláì kòtò one million naira kí n ti mọ́tò tán rà ní one million naira o one million cash kọ́ wa kọ́ bọ́ngálò náà one million bọ́ngálò ọwọ́ aránà ní mọ́ká wọ́n sì múra lọ́nà one million times. wàláì làhàdí gbogbo eléyìí ni anábì ni kò tẹ́dẹ̀dẹ́ kò sẹ́dẹ̀dẹ́ dáadáa tán sí fún ọ. ẹlòmíràn kó tó bá ti náwó fófin wọn ti tán inú yóò máa dúró wọn sí dáadáa ní alábì sọ fún ọ yìí nǹkan ọ̀kan náà ni. nǹkan ọ̀kan tọ́lọ̀ ní ọ̀sẹ̀ tọ́lọ̀ ní ọ̀sẹ̀ fún wọn ni pé àfi tọ́ ọ bá sọ ààrẹ dẹrú bá àwọn méjì nìkan ló kù ìgbà tọ́ bá sọ ààrẹ dẹrú bá àwọn òbí méjì ìgbà ló ṣe déédéé wàhálà kan ṣẹlẹ̀ rẹ̀ sẹ́sì mọ́tò mi ẹrú àgbóyè ẹrú nínú ìsìlámù náà nínú Yorùbá Yorùbá ni ẹni máa lẹ́rú ajẹ́ pé ànábì ni àǹtà wà máa lúkà ní àbíkà ànábì sọ bẹ́ẹ̀ anta wàmẹ́lúkà ní abíkà sọ́ábà kan òun ló lọ fẹjọ́ bá rẹ̀ sùn ànábì wọn náà bá rẹ̀ jọ ń gbé pọ̀ ni tí a gbé nǹkan kalẹ̀ tó ní eléyìí tó ti fẹ̀mí fún fẹ́ lò ó kó ti fẹ̀mí sí lápẹ̀bí oníṣẹ́ ọ̀fẹ́ sẹ̀sámù kan lóru ọ̀n wá sẹ́ wọ́n ti àti final interview náà sí wọ́n lé eré fóònù lẹ́ẹ̀dì ṣe wọ́n lé eré fóònù lẹ́ẹ̀dì ṣe wọ́n ti wá ara kẹ́ẹ̀dì kalẹ̀ síbẹ̀ tó bá ti rí ṣe iṣẹ́ bọ́lọ̀ rẹ nù o iṣẹ́ tó máa gba fifty million lóṣù lápèjúwe ni o àbúrò ní ya ṣé kò sí ni àwọn ọ̀sẹ̀ ìdánwò àgbà kọ náà ọtọ́ débi ó wá di bí aago kan méjì ní òlè rídíò ti lákẹ́dìtì mọ́ ọba ìdí wọn ti lò lápèjúwe ni o ó wọlé rí tálókìní ìyàrá èmo ẹwé ṣe gbìyànjú ẹni àwọn ọlọ́fẹ́ gíṣà ní Muhammad mo sì gbé kalẹ̀ wọ́n sì wá lò àníbi àní kọlọ́pù bàbá rẹ̀ wá wọn náà lọ jẹ́njẹ́ nígbà pé wọ́n bá bàbá rẹ̀ lójú ẹ̀ ntọ́ wílẹ̀ kan tuntun wí ó tó àtúnṣọ àníbi wa kọjú sọ ọmọ náà pé anta bá mọ̀ tẹ́ tẹ́lẹ̀ mọ̀ lónìí anta wà máa lúkà lé àbíkà ẹni bá lẹ́rú lẹ́rú ìwọ àti gbogbo ntọ́ bá ń bàbá rẹ̀ lónìí ǹjẹ́ pé bí bàbá rẹ ti ní agbára láti máa kọ̀ǹtúrò rẹ ló lágbára láti máa kọ̀ǹtúrò pọ́pátì rẹ nǹkan ẹ̀yọ̀ kan téèyàn lè ṣe tó lè ṣe lè dé ẹ̀sán àwọn wàhálà táwọn òbí wa ṣe lè wà nìyẹn ọwọ́ àrùn pé ta ló wá wọ́ ọ̀tẹ̀ ẹnu wa lónìí èmi sábà máa kojú ìkan máa bá débẹ̀ wọn ni kọsẹ̀ ra mọ́tò kan tó ṣe wàhálà ọpẹ́rẹ́sì tó fi gbà á mọ́tò náà jìnnà ọwọ́ àgbélọ́lé ọlọ́fi kí alájì Eh? fẹ́ǹsà ẹ̀sìn àwa fẹ́ǹsà àti gbogbo náà máa ń pè lọ gẹ̀fìlà lọ alájì ní mo ṣe rè inú ọba wa dùn ìwọ̀n kọ́kọ́ rẹ̀ àwa wà owó inú rẹ̀ wa dùn ó sábà sí pẹ́tọ̀ Abdullahi nà èmi ní mọ̀lúmọ́tò yìí sọ pé àwàdà lọ́kọ̀ọ́ pè àyìnlẹ̀ lẹ́ni táwa ní ẹ̀yìnlẹ̀ lẹ́ni àdìsí ọlọ́sàn ní táwa ní ẹ̀yìnlẹ̀ lẹ́ni ọwọ́ àṣetútọ́ mọ̀ lọ́dí alájì mo ti fẹ́ mọ̀ lọ́dí ọlọ́run sí ọlọ́lọ́kù àní kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ mọ́tò ni kọ́kọ́rọ́ mọ́tò bò èmi mọ̀ lóyè o ṣe pé níbẹ̀ náà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àwọn aláì ẹ̀kúra nínú kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá gbé àbá ọ sí ọ̀sì nítorí òpó yìí tó gbé fóònù àìwò alájẹ ẹ̀rọ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ o ẹ̀rọ kùnrin lágẹ̀ àràkàdà. ẹ mọ̀ fáwọn òbí wa ordinary a car ẹwù tá nàbí sọ ó ní à ń tàwà máa lukali abik báwọn òbí rẹ bóbi rẹ ti lágbára láti pàṣẹ rẹ lórí bẹ́ẹ̀ ló lágbára láti máa pàṣẹ ní pọ́pátì rẹ òbí rẹ wọnú pọ́pátì rẹ bó ṣe wù ní òbí ò lè jí nǹkan mọ́ nínú ṣẹlá islam kò sẹ́jọ́ rẹ̀ nínú islam àmọ́ tuntun yìí o kò ní ìdìbò gba ẹ́dì ní wọn náà ń ká tiẹ̀ kọ́ mọ́wó ni mú atm yẹn káàdì ọmọ rẹ lọ kí wọnú káàdì kọ gbà á wọn ni ah, alájẹ ẹdọ kí n sọ fún ọ à ń tà wà máa ń lùkà ńkọ ìbálòpọ̀ lọ pé rẹ. mo ń sọ eléyìí kẹ́lẹ́ mọ kò tọ́lọ̀ bá fi àwọn òbí sí láyé gbogbo tí ń tẹ́ ìtẹ́rí ba ẹsẹ̀ fún wa kẹ́lẹ́ pé a sọ pé ká gbọ́ sáwọn òbí wa mo ń sọ eléyìí ká dẹ̀ mọ̀ gbìyànjú gbogbo àwọn tẹ́lẹ̀ já táwọn bá sọ̀rọ̀ wọ́n ń gbìyànjú ẹ̀ fáwọn òbí wọn. so à ń sọ lé pé tó máa ní nǹkan tó ní kan ṣe pẹ̀lú ẹ̀sìn pé ẹ̀sìn mẹ́sẹ̀ lẹ́yìn àà ẹ̀dá kò lọ. so ibẹ̀ gangan tó wáyé báwa náà da à ń lo hadith anta wa maluka ní àbíkà bàbá yẹn ní kọ́ lọ sùn. bẹ́ẹ̀ mo ní mo fẹ́ ṣe ìdánwò tó ń ṣe báyọ̀ ń ṣe wọ́n ṣe wáyé lọ́wọ́ ẹ̀kẹta lọ́sẹ̀ rì máàsì náà sì onímọ̀ máàsì wọn ni ọgbọ́n ọba ń dé kíní òfin ẹran lọ́dọ̀ rẹ̀ mi kíní àì bóńdì sọ fún ni máàsì no ọ fi máàsì lẹ̀ ni tọ́ba ti sàdáyé fún wọn tí ò bá yé wọn ọ lọ bí tán ní ọlọ́ni ìtumọ̀ tá à ń sọnu. sẹ́pà jìnnà nísìnyí sẹ́pà mírí nísìnyí ẹ̀já tún ṣe dáadáa gbogbo tá à ń sọ yìí àwọn òbí wa ò lè béèrè tó bẹ̀ lọ́wọ́ wa àwọn òbí wẹlẹ bẹ́ẹ̀ tó bẹ̀ lọ́wọ́ wa pàṣẹ àwọn kankan kékeré tán bẹ́ẹ̀ lọ́wọ́ wa a máa fi rí bóòlù òbí ni wọ́n bá wọn sọ kó máa fi báyìí kó lé o ó lé o olùwàlẹ̀wàlẹ̀ àtẹ̀kùn láhùnmọ́ òfin in tó kéré jù náà ni kọkàn sí kọ jẹsẹ̀ mẹ́lẹ̀ má dán o fáwọn òbí rẹ̀ méjèèjì wàkùn láhùnmọ́ kọ́ọ̀lẹ́ kárìmà ọ̀rọ̀ àpẹ́lẹ́ ọ̀wọ̀ làwọn bóbi yẹn sí ṣèjì ká wo ara àwọn òbí wa dáadáa o tí wọ́n gan bá jẹ́ nìkan tó máa ń ṣe dáadáa sóbì níjọ́ tó bá ní kọ́ ọmọ ṣe súnà yóò mọ̀ pé kí ni ó ní rízí pé àbúlá ẹ̀kọ́ ni. ó ní ìyá Abdullah Saad bin Abi Waqqas ó ti mọ̀ pọ́nmọ́ wọ́n ròyìn pọ́nmọ́ rẹ̀ ọmọ dáadáa ní sí wọ́n ló nífẹ̀ẹ́ rẹ̀ ó ti mọ̀ pé tóun lè fi dẹ́rù bá sáàdù mu tóun lè fi dẹ́rù bá sáàdù mu tó fi ìsìlámù lẹ̀ ó fẹ́ràn ìyá rẹ̀ púpọ̀ kìí sẹ́kì kankan kan ìyá rẹ̀. ìyá ìgbà tí ìyá gbọ́ kó di mùsùlùmí ìyá ní sáàd. bọ́ọ̀ fi islam lẹ̀ ń para ọlọ́run ìyá sọ bẹ́ẹ̀ ìyá ẹ̀ para yín ń para mi ẹ̀ para yín tọ̀ bá lọ. ìyá ò bá jẹun mọ́ ìyá ò mú kankan ní paramidi yẹn ní Saadu lọ́rùn ìyá bá ń dákú ní bá ránṣẹ́ sí Saad. ọ̀yẹ̀ wákàtí kan mílíọ̀nù. <laughs> now Saad nọba ìyá rẹ̀ bá ń dákú sí gbogbo ẹ̀ nọba aránṣẹ́ Saad wa ìyá rẹ̀ ti ń dákú ó bá lọ. ìyá ń sọ fún pé Saad nípò yẹ jẹun nípò yẹ jẹun nípò yẹ jẹun torí mọ̀ pé tóun lè fi mú un nù ó sì fẹ́ràn ìyá ló jẹ́ pé àwọn sọ̀hábà wọ́n ṣe ẹ̀rí bá nàbí ṣe ṣe ni wọn àwọn nǹkan tá a ṣe ń pín fún wa lónìí tá à ń pín báyìí lélẹ́yìí àwọn ń gbọ́ yé pọ̀ ni àwa ti dá àwùjọ yìí tá a bára wa àwọn òbọ̀ ìsìláàmù yẹn ló dídí ìbànújẹ́ lálá ni wọ́n jẹ́ fún yàn ẹ máa ń sàlàyé ìsìláàmù fún mùsùlùmí bígbà pé ń sàlàyé fún kèfèrí kọ́dà yẹn bá ń sàlàyé ìsìláàmù fún kèfèrí wa kò ní mẹ́yìn lómi kò ní mẹ́yìn wàhálà bẹ́ẹ̀ sì máa ń sàlàyé ìsìláàmù fún mùsùlùmí lónìí àwọn sàbẹ̀ ń gbọ́ yín pọ̀ ni eléyìí ní ti yé sẹ̀ mọ́ ẹ ni ayélujára wúlọ wọn o àníyàn ayélujára wọn kó ní ya <laughs> ìyá nà bẹ́ẹ̀ pé ẹ̀mí tọ́lọ̀ ń bá fún ẹnì kọ̀ọ̀kan wa hundred ni ìmọ̀ à ń bọ́ lọ́kọ̀ọ̀kan ìmọ̀ à ń bọ́ lọ́kọ̀ọ̀kan ìmọ̀ à ń bọ́ kí wàá rí ẹ̀mí máa jáde lọ́kọ̀ọ̀kan one two three four five six nineteen ninety nine. kó wá dé ninety nine kó wá pọ ẹyọkan ẹyọkan náà kó wá nàrún tàbá yìí ìní tiẹ̀ sí nílẹ̀ yẹ́ra jára nù ó ti mọ̀ kó síríọ̀sì nù ìyá tó mọ̀ pé ó mọ irú bọ́mọ̀ òun sì máa ń ṣe sí òun tó yá ti ọ̀rá sáǹdì ẹ̀mẹ̀ yàrá jára nù owó oúnjẹ mọ́ yọ oúnjẹ ni so dáadáa tí ọgbọ́n ọjọ́ ọmọ tó máa ń ṣe ra tó bí wọ́n ń ṣe.

lẹ́lòmíì gbogbo òwe tó kánú lábẹ́ká fún àsìkò tí ń sàwọ́ bẹ́ẹ̀ sáàmù obìnrin ni kó wá ìwọ nǹkan lè fi tọrọ ni tí báwọn kan náà kó sínú kòtò wọ́n rì sínú kòtò nítorí tọrọ náà ọba àánú tó ń jáde mẹ́ ọ̀ ń kàwé bẹ́ẹ̀ sáàmù ẹ̀yà ẹni ọwá kò ní ìdíkọ́ ọ̀sọ́ fọ́fọ́ ń kàwé wọ́n rí ọ̀fọ́ ń kàwé agbọ̀ni ń kàwé lọ́wọ́ nǹkan ọ̀hún òní náà sọ fún wọn ọ lọ bí tẹ́ni ọlọ ọ ìwọ lọ wọ́n ti yá rẹ sí tọ́ ọba darí ọ abẹ lọ́n sinẹ́fìlà wákàtí bọ́sì lé sí náà ní ma bẹ́ẹ̀ ọlọ́run wọn àṣẹ rẹ mo tẹ̀lé ó sì kùnà bàbá yọ lọ wọ́n lọ́mọ sí nǹkan rọrùn fún yàn ìdóhùn fún ẹsẹ̀ yìí sí rọrùn fún yàn lọ́n ọlọ́run dọ̀ lóhùn aláwọn kó sínú kòtò wọ́n ti àpáta kò ti àwọn mẹ́ta gbólóhùn lásán gbólóhùn ẹnu lásán ni àpáta yìí fi ń sí ìwò fọ́kàn ó ní ìdìkọ́ ní imán pẹ̀lú ọmọ ọba rẹ̀ tí àwọn òbí ò ṣe fi ṣeré bó òbí ò ṣe fi ṣeré náà ẹ̀sìn owó fi ṣeré òbí ò ṣe fi ṣeré ẹ̀sìn fi ṣeré so a ò lè fi òbí ẹ̀sìn ṣeré níwájú òbí ọ̀táǹdì rẹ̀ dúró ìsìláàmù fẹ́ ká kúnlẹ̀ ló ìkúnlẹ̀ so tí wọn bá ti jọ ọmọ dára tẹ́lẹ̀ yóò tètè mọ iye wọn sí kọ́nà tó máa ń sọ lẹ́nu nínú ọkàn wọn ọmọkùnrin náà ọmọ yìí kì í ti báyìí sí mi èyí ń gbogbo ìnira tí wọn mú ọ ní tí wọn fi kàn án kò tún wá dí dáadáa rẹ lọ́wọ́ ẹlòmí òbí rẹ yóò mọ karama tó fi ń disọ bẹ̀rẹ̀ sunu àsìkò tí ẹ kọ́ mọ́sálásí wọn junú iṣẹ́ tí wọ́n bí ọ ṣe dáadáa jẹ́ dáadáa kó nítumọ̀ so gbogbo tá à ń sàlàyé náà ni pé àti kíní kejì náà ni bí yóò bí òsèlè bọ́ọ̀mù òsèlè wúlò tó bí lálẹ́ kìámà ẹ́ òbí náà lè wúlò fọmọ lálẹ́ kìámà kálukú di ẹrú ẹ ní abákan bẹ àní tèmi tómi lẹ́rù má dì kún tèmi tómi lẹ́rù má dì kún ẹ̀rí ó tó yẹn lẹ́rù lóòótọ́ o kálukó dìdì ẹ̀ ní o nítorí bá dìdì lọ́pọ̀ anabi sallallahu alayhi wa sallam nítorí yẹn bá kú tẹ́ máa ń gbé lọ sí tààrí nǹkan mẹ́ta ó tẹ̀lé lọ yẹ́dìjú isnan ọ̀yẹ́bùkọ́ wáhid níjú padà yóò sẹ̀kọ́ ẹ̀yọ̀ kan fún la gbogbo mọ̀lẹ́bí rẹ̀ àtijọ́ àti àbálẹ̀ wọn padà àtọ́ mọ́ dúkìá rẹ̀ ló padà iṣẹ́ tó bá ṣe òun ní islam tá à ń fi ọ sí yìí òun tá ń fi ọ sí yìí ṣẹ́kù lọ́rọ̀ rẹ so méjì ẹ̀ mọ́jà dà pọ̀ à ń bá wa wí a sì bá àwọn òbí náà wí kánà máa gbọ́ ẹ má dà méjì papọ̀ sunna agbọ̀rọ̀ ṣe ojúṣe wa ni òbí agbọ̀rọ̀ tẹ̀lé àṣẹ wọn àmọ́ tó bá gbé ìgbà bẹ́ẹ̀ gbára wọn <coughs> wọ́n ní rí bá kan rí ìkótẹ̀kù kan o irun kan rinu o gbogbo ẹ̀ ńlá fi sọ ọlọ́run jù òbí lọ gbogbo ẹ̀ ńlá fi sọ ànẹ́bí jù òbí lọ so irin ànẹ́bí irin àwọn òbí ó tẹ̀ fún un tànẹ́bí Muhammad ni o hadha huwa islam ilé náà pé ní islam olùwà ni wàhùláhi ka ashabu náà hum fiya khalidun àwọn tó bá rí báyìí ọmọ náà ni wọ́n ọlọ́run ti kiri àwọn ọmọ náà ni wọ́n o ẹ bá ń ṣe gètè rí kú ọlọ́ni wọ́n sì gbé inú náà ni. mo lànà sọ fún ọ báwọn afábàgbé kìíní ìkúkúrú ni wà láìpínlẹ̀ àánú.